الله أكبر سبحان مستقبله غير العين ولا مدائن مقصد وهو الذي نصر النبي محمدا وسينصر المتطابعين لأهله لا تقذفوا علينا بالشهود قرنا سرنا على نهج الخليل مهلبا ولقول من شرع الشريعة خلقنا وعلى مقولة ذكر صبحتك وفي قول نستمر وفي مصدقك بالمستند وإذا تعارضت النصوص فإنما بوصول سعادتنا اليوم المقصود وطني والغالب التقويد طول حياتنا مع ربنا للعالمين تقعيد قاتلا عجبا يقول عن الطريق الارشد وما بدانا بجفة صدقه عن كل قلب خائف متردد عن كل قلب خائف متردد رأت مثلا إخوان في حلقاتنا من عالم أو طالب مسترشد من عالم أو طالب مسترشد وعدت عما واتبع صادقا من سنة يد الله دون تردد وزينة الدنيا مثاب الغنيمة فلو على الدنيا تمول القمر ليس النبي وأحسن قياسه فهمولا كيد الخبيث الغدد يا معشر الإخوان في نحر وقفوا بالعصر المراقبين تفاهم ويتعلمنا هذه البرية كلها إنا بغير محمد لا مقتضى ربنا قال الله قال رسوله وما لدين الله أفضل مرشد وهم يريد أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وله لا شريك له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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته Adé ọpẹ́ fún ọlọ́run ọba. Ọlọ́run ọba ìtúnṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí ó ga jù tọ́lọ́run ṣe fún mi àti ẹ̀yin. Òun náà ni pé ọlọ́run ọba ṣe wá ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí mọ́ ọlọ́mọdé ọ̀sẹ̀ rẹ̀ sẹ́ni abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́hún kó pa wá ní mùsùlùmí abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́hún jẹ́ kí islam wúlò fún wa nínú sàárè abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́hún jẹ́ kí islam wúlò fún wa ní gbangba àti àlìkèyàmá abẹ́lẹ́ ọ̀hún kọ́lọ́hún kó sí wọlé ní àlìjọ́nà pẹ̀lú sábàbí islam àwọn oore tọ́lọ́hún tún ṣe fún wa ó pọ̀ tí a lè kà tán nínú oore tọ́lọ́hún ṣe fún mi àtẹ̀yìn òun náà ní pọ́lọ́hún fún wa lálàáfíà abẹ́lọ́hún kọ́lọ́hún sàlékún àlàáfíà fẹ́ni kọ̀ọ̀kan wa. inú ojú wọn ṣe fún wa ni pé ọlọ́run fi wá lọ́kàn balẹ̀ lágbègbè kọ́lọ́hún kó sàlékún ìfọ̀kànbalẹ̀ fún wa lágbègbè àtàwọn orin wa dúdú kú náà adúpẹ́ rẹ̀ ọlọ́run ṣàgbà ọpẹ́ wa lórí àwọn orin náà. wọ́n àwọn tí wọ́n ń bẹ láwọn ọba orin tẹ́lẹ̀ ìwé orin báyìí tó lọ́wọ́ bó ti ṣe fún wa kọ́lọ́hún kó ṣe fún wa náà àwa tá dúpẹ́ tiwa náà ọlọ́run jẹ́ kó tó máa lékún sí ìkọlọ́nkọ́mọ́ gbà lọ́wọ́ àbẹ̀lọ́run fún bàrà wa sọ̀rọ̀ títí òní kọ́lọ́n sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa bá wa sọ̀rọ̀ àtẹ̀yìn náà tí ẹ máa gbọ́ kọ́lọ́n kí ó fẹ́ ní kọ̀ọ̀kan wa ní àgbọ́yé ọ̀rọ̀ náà ẹ̀san tí ń bẹ níbi sísọ àti gbígbọ́ ọlọ́jẹ́ mi àtẹ̀yìn orí kọ́lọ́n ọba kò san wá ní ẹ̀san tó ga lórí àlámọ̀rí náà la inú suratu Isra òun náà ni ibi tí a wà aya ẹlẹ́ẹ̀kẹrin sí aya ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni ibi tí a ń ṣe tẹ̀síìrì rẹ̀ èyí jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àlàyé òun náà ni a ti ṣe ní orí rẹ̀ ìwọ̀nba tó kú nínú àlàyé. òun náà ni a máa gbọ́ nísìn àyà tó ń bẹ níwájú wa yìí ó sọ fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn àbànú Ísírẹ́lì ọlọ́run ọba ń ṣàlàyé nínú àyà náà nípa wípé wọ́n jẹ́ ẹni tí ó ba ilẹ̀ ẹlẹ́jẹ̀ ní àwọn ìgbà méjì. lẹ́yìn wọn gbà náà ìgbà alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba sọ ìyà tí ọlọ́run ọba lóun fi jẹ wọ́n èyí tó jẹ́ pé ìyà yẹn ọlọ́run ó fi jẹ wọ́n débi wípé bẹ́tìlẹ̀ àlùmọ́sídìlẹ̀ àkṣọ àwọn tó bá wá fìyà jẹ wọ́n wọ́n ó dẹnu mọ́sálásí yẹn èyí tó jẹ́ wọn tún fi ọwọ́ ba mọ́sálásí náà gẹ́gẹ́ bí ó ti wà ní inú àyà náà bẹ́ẹ̀ náà ni ìyà ẹlẹ́ẹ̀kejì náà ìgbà tí wọ́n bá tún bẹ̀rẹ̀ sí ṣe ìbàjẹ́ lórílẹ̀ wọ́n tún padà wá jẹ ìyà ẹlẹ́ẹ̀kejì náà ọlọ́tún máa padà wá sábà fún wa wípé tí wọ́n bá tún wá tún tún irú ẹ̀ ṣe náà ọlọ́ni á padà tí wọ́n á máa fi ìyà jẹ wọ́n àwọn àfáà wa wọ́n máa pín bẹ́ẹ̀ bá ṣàlàyé fún wa owó ọ̀nà tí wọ́n gbà pín láti ṣàlàyé ẹ̀ fún wa lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan àwọn nǹkan tí kálukú wọn mú wá ní èrò àwọn nǹkan tí kálukú mú wá gbogbo ẹ̀ láti ṣàlàyé lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan fún wa ìgbọ́dọ̀ kan kò ju wípé ká túmọ̀ ìtumọ̀ tí a fẹ́ túmọ̀ tí ó jẹ́ túmọ̀ alákọ̀ọ́kọ́ ó máa jẹ́ ìtumọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa tí wọ́n gbà wípé ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ méjèèjì ó ti ṣẹlẹ̀ nǹkan àkọ́kọ́ nìyẹn àwọn gbà wípé ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ méjèèjì. ó ti ṣẹlẹ̀ ọlọ́run sì ti fìyà jẹ wọ́n ọlọ́run wá kàn ṣàlàyé fún wa nínú bíi ni so ọ̀nà wo la fẹ́ gbà túmọ̀ àyà yìí tóbi jẹ́ pé yóò fi bá méjèèjì mu òun náà ni wọ́n máa náà fún wa àtúmọ̀ rẹ̀ àwọn mí náà náà tún náà wá àtúntúmọ̀ rẹ̀ fún wa. so àkàyà náà bóyá bí èmi jẹ abẹ́ mẹ́ta ọ̀pọ̀ jùlọ mẹ́rin so that yóò lè yé wa bí àwọn tó ń jẹ́ àwọn afa ibi tí wọn abala ibi tẹ́lẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n lọ àdẹ̀sàlàyé àyà fún alẹ́ ọkọ̀ọ̀kan tó fà á tí kálukú wọn fi ń lọ káàkiri so wọn kà fún wa nísìnyí àwọn àyà tì náà á sì sọ ìtumọ̀ rẹ̀. àwọn abala àkọ́kọ́ òní ni àwọn abala tó sọ yìí pé alẹ́ ìfṣà dáàni ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ méjèèjì ọ̀dìmọ́dọ̀ ya ó ti kọjá lọ bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé fífi ìyà àtọ́lọ́wọ́n bá fi ìyà jẹ wọn náà òun náà ti di nǹkan tó jẹ́ wípé òun náà ti kọjá lọ náà. أعوذ بالله من الشيطان الرجيم وقضينا إلى بني إسرائيل في الكتاب ọlọ́run ní a ti fi ránṣẹ́ sí àwọn bani Israel nínú ìwé tí ń bẹ ní ọ̀dọ̀ wọn ọlọ́run ní a ti sínú ìwé náà ìyẹn ní atọ́rọ́ọ̀tì náà ọlọ́run ní ẹ jẹ́ ẹni tí ó bà ilẹ̀ ẹlẹ́jẹ́ lẹ́ẹ̀mejì ẹ ṣèbàjẹ́ lórí ilẹ̀ lẹ́ẹ̀mejì. sọ ẹ sì jẹ́ ẹni tí ó máa ṣe gidi máa ń káyè sí ọlọ́run ọba tí wọ́n bá ń pè yín wípé ẹ máa ń balẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ ní ẹ̀yin ò tiẹ̀ fẹ́ gbọ́ ẹ kọ́ tí ikú sọ́lọ́hún ọba òlúwa nkẹ̀bí ìrọ̀rùn ní ìkọ́ tí ikú èyí tí ó tóbi. Fàyíbá já àdúgbò làhùnà. Nígbà tí wọ́n bá wá ń ṣe tí wọ́n ń balẹ̀ ẹlẹ́jẹ̀ yìí nígbà tí ìyá alákọ̀ọ́kọ́ nínú méjèèjì tó bá wá dé ìbalẹ̀ lè jẹ́ wọn tá a bá ní ká sọ yí pé ìgbà ti Jalut tá a bá ní ká sọ yí pé ìgbà Jalut òun ni ìbalẹ̀ ẹlẹ́jẹ̀ wọn ìyà tí wọ́n jẹ níbi bíi a establish kò lè fìdí múlẹ̀ òun ló fi jẹ́ pé èyí tó dáa jù tá a lè sọ náà ni pé ìgbà tí ẹnìkan tó ń pè ní bùtọ́sọ̀f òun náà ni a lè sọ wípé òun ló wọnú ilé tó wọ mọ́sálásí tó fìyà jẹ wọn tó bà gbogbo ìlú wọn jẹ́ tìlú náà ti dàbí ẹgbẹ́ pé kò tiẹ̀ lè dìde lẹ̀ tó kó gbogbo àwọn tó kù tó kó wọn lẹ́rú lọ sílùú rẹ̀ Babylon òun nítorí pé àyà àbáníká omi ìyàtọ̀ náà má fẹ́ ṣàlàyé òun nìkan ni ìyàtọ̀ àlè fìdí ẹ̀ múlẹ̀ a lè fi sọ pé ìyá ti àwọn Jàlút lóòótọ́ ni wọ́n wà ń bẹ́ẹ̀ gbàdá ka Jàlút náà wípé wọ́n lé wa kúrò nínú ilé àtàwọn ọmọ wa ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà wọn ò kúrò ní wọ́n kàrà gba àyè díẹ̀ lọ́dọ̀ wọn ni. So, wọn ò kúrò láàrin kí ni o àlẹ́ adúlù mọ̀kọ́ dẹ́sà torí ẹ̀rọ mi jẹ́ pé ètò súnmọ́ dáadáa jù òun náà ni ti ètò jẹ́ bùntọ́sọ̀ òun ló bá fi fìyà jẹ wọ́n ọlọ́run nígbà tí ìyá èyí tó jẹ́ alákọ̀ọ́kọ́ ní méjèèjì nígbà tó bá ṣẹlẹ̀ náà. bàbá àlèkùn ìbàdàn lọ́nà. ọlọ́run ni àwa ránṣẹ́ sí i àfi ránṣẹ́ sí i ìbàdàn lọ́nà. àwọn ọlọ́run ọba àfi ránṣẹ́ ìbàdàn lọ́nà. àwọn ẹrú sì kan tí wọ́n jẹ́ tiwa táyọ̀ máa gbé àwọn tí wọ́n wá yìí kèfèrí ni wọ́n á ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ìbádáyìn ò sọ pé jẹ́ mùsùlùmí torí pé ó wà ní kura tí wọ́n bá lo ìbádán tó lè jẹ́ kèfèrí á ti fìdí ẹ̀ múlẹ̀ lánàá so àwọn tí ó wá yìí wọ́n jẹ́ ẹni tó yẹ pé àwọn ẹ̀dá àwọn ọlọ́run ọba ni wọ́n máa wá أولي بأس شديد أولي بأس شديد فجلسوا خلال الديار àwọn tá à ń sọ yìí alágbára ni wọ́n máa jẹ́ wọ́n máa jẹ́ super power làbùsọ̀ yìí pé jàlúùtù gan agbára tiẹ̀ ò kọjá adùnmùkọ́ dasa ṣùgbọ́n ànájà àwọn àbùtásọ̀rọ̀ agbára tí wọ́n lágbára ju ibẹ̀ yẹn lọ òun ló lé Egyptian tẹ́gbọ́n ti ń darí àwọn tí wọ́n jẹ́ àwọn Israelite ó lé wọn tó dẹ̀ fìyà jẹ àwọn tó ń jẹ́ àwọn Israelite tó lè jẹ́ pé tiẹ̀ ló súnmọ́ dáadáa tí ò sí èméjì bẹ́ẹ̀ kódà àwọn tó pe ní jaalu àwọn tó pe ní ti aláwọ̀kọ́ ní jaalut tí wọ́n pe ẹlẹ́ẹ̀kejì ní buktasor àwọn afáàní kò lè fìdí múlẹ̀ tó pé ìgbà láwọn ẹ̀fẹ́ mú wa ni pé ìbàjẹ́ tí wọ́n ṣe lẹ́lẹ́ẹ̀kejì òní kébé àwọn payáyá àsìkò bùkítàsọ̀rù ó ti wá bìfọ́ kì í wọ́n tó pàyàyà àbí kó lọ́sàbà ń fẹ́ pa jésù <coughs> so látara bẹ́ẹ̀ bùkítàsọ̀rù olóṣùmọ́jú níbi àyà alákọ̀ọ́kọ́ yìí torí pé àwọn jẹ́ òní bá a sin shadid náà fàjásù. fàjásù kìlà rẹ̀ gbìyà. tàwa gẹ̀lú wọ́n wọ àwùsá tàbí díyàrá wọ́n wọ àárín gbùngbùn inú ilé tí wọ́n ń fìyà jẹ àwọn èèyàn wọ́n fìyà jẹ wọ́n wọnú yàrá wọ́n fìyà jẹ wọ́n wọnú ilé ìyà wọ́n fìyà jẹ wọ́n wọnú yàrá wọ́n fìyà jẹ wọ́n wọnú ilé kódà wọ́n tún wọ mọ́sálásí so ìyà ilé ìwọ̀n jẹ wàkánná. wàkánná wàdàn lọ́kùnrin náà. eléyìí wá jẹ́ àdéhùn tí ọlọ́run ọba sọ yí pé ó ti di ṣíṣe tó dẹ̀ jẹ́ ṣíṣe náà. Súnmọ́ rọ̀dádínà alákùn alikálọ́tà alẹ́ im. Lẹ́yìn wá gbà náà, àwọn ọlọ́run ọba wá dá padà fún yín kẹ́ ẹ lé ní ìborí lórí wọn. Ìborí àríborí kankan rìkọ́ọ̀dù lẹ̀ fún àwọn tó jẹ́ àwọn bàmí Ísírẹ́lì yìí ṣùgbọ́n nǹkan náà lè sọ́n di eléyìí pẹ̀lú nǹkan náà àfa àwọn tí wọ́n máa ń lọ síbẹ̀ tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn sálàf òun náà ní wípé ìgbà tí wọ́n bùkútásọ̀rù kú wọ́n ń ṣèjọba lẹ́yìn ẹ̀ ní Babylon èyí tó wá jẹ́ wípé àwọn tí wọ́n wá jẹ́ alágbára wọ́n padà wá gba ìjọba lọ́wọ́ àwọn bùkútásọ̀rù náà wọ́n gbàjọba lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ àwọn abùntásọ̀rù lẹ́yìn ìgbà tí wọ́n gbàjọba ní ọwọ́ wọn àwọn tí wọ́n wá láti Yunnan tí wọ́n wá láti Greece wọ́n gbàjọba lọ́wọ́ àwọn abùntásọ̀rù àwọn náà inú wọn ló wá jẹ́ ẹni tó ṣe yí pé ó wá dá àwọn bàmí Israel ó dá wọn padà sílé ìlú wọn padà tó wá dá tó bá jẹ́ pé kámẹ́rà yẹn òun wọn gbà lérò wípé ọlọ́run padà wà gbàgbára kó lọ́dún ẹ̀ tó fìyà jẹ wọ́n gbàdọ́ wọn gbàgbára kó lọ́dún ẹ̀ tó fìyà jẹ wọ́n ẹ̀ tó wá gbàgbára kì í sáwọn gángan ni wọ́n padà gbàgbára yẹn tó pé àlè rìkọ́ọ̀dù kankan fún àbàmì sọ̀rọ̀ yìí wọ́n padà lágbára lórí ẹnì kankan sọni ẹlẹ́wọ́ padà wà lágbára lórí àwọn tó lágbára lé wọn lórí olówó á bá ìlú wọn padà sódà tó lọ́wọ́ bá wọn so ọlọ́ba wa ṣe léyìn fún wọn ọlọ́ba wa dá wọn padà sí inú ìlú wọn náà. وأمددناكم بأموال وبنين ọlọ́ni ẹ̀yin tẹ́ wá jẹ́ bani israel àwọn ọlọ́run ọba wa ṣàlékún yín a fún yín lówó a dẹ̀ tún fún yín ní ọmọ náà nígbà tí wọ́n ti pa gbogbo irun táyáyá tí wọ́n ti mú yín lẹ́rú àwa sọ yín di ẹni tí jẹ̀mú èyí tó wá pọ̀ sí i ọ̀rọ̀ ni àwa sì bẹ́ẹ̀ fún yín náà. in ahsantum ahsantum li anfusikum. ọlọ́ni tẹ́ ẹ bá wá ń ṣe dáadáa tí ẹ padà ṣàbùrú mọ́ ọlọ́ni ahsantum li anfusikum dáadáa yẹn ara yín lẹ ṣe fún. ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe àìdá àìdá tẹ́ ń ṣe yẹn náà ara yín náà lẹ ń ṣe fún. Àyìnbá já àwọn ọdún àkìrọ̀ tẹ̀lé ẹ̀sùn ọlọ́run tẹ bá wa ń ṣe àyídá àyídá tẹ ẹ bá ń ṣe dáadáa ẹ máa gbà dáadáa lọ tẹ bá tún wá padà lọ ṣe àyídá padà ẹ̀yin náà lẹ jìyà àìdá yẹn lọ́lọ́run bá fi wá jẹ́ kó yé yín pé tẹ́ ẹ bá wá ṣe àìdá nígbà tí ìyá ètò wa jẹ́ ti gbẹ̀yìn tó bá wá dé ìlú bá yẹ gbogbo àwọn afáwọn tí wọ́n gbà wípé ìyà méjèèjì ti ṣẹlẹ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ni wọ́n sọ wípé ìyà yìí o àlè trace àlè sọ pé ibi tó ti ṣẹlẹ̀ ní ta ló fìyà yẹn jẹ ọ̀gọ̀rọ̀ wọn ló sọ bẹ́ẹ̀ wípé ààrẹ ọgbẹ́ ibi tó ti ṣẹlẹ̀ rí ta ló fi àyẹn jẹ wọn ààrẹ sọ pé èyí tí wọn díẹ̀ nù wọn lọ síbẹ̀ ni wípé àwọn tó wá fi ìyà jẹ wọn tó wá gbàjọba lọ́wọ́ wọn òun náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn romans so àwọn tí wọ́n jẹ́ àwọn roman àwọn yẹn padà wàá dé wọ́n padà gba agbára níbẹ̀ tó padà wá control bẹ̀ so àwọn yẹn náà tó ẹ pé àwọn yẹn náà ni wọ́n wá dé tó padà wá gbàbẹ̀ àwọn ẹnìkan ló tún súnmọ́ tá a lè fi túmọ̀ pé ọlọ́run bá tún fi fi ìyà jẹ wọn tí wọ́n gbá ìyẹn lọ́wọ́ wọn ọlọ́run nígbà tí ìyà ẹlẹ́ẹ̀kejì nígbà tó bá dé ìyẹn ni pé àwọn tó jẹ dọ́là kọ̀ọ̀kọ́ àwọn bùkásọ̀r tí wọ́n jẹ́ wá láti Babylon ẹlẹ́ẹ̀kejì wá jẹ́ àwọn Roman ni wọ́n fi àyẹ̀ wọn ọlọ́run nígbà tí wọ́n bá tí ìyá ẹlẹ́ẹ̀kejì bá wá dé ọlọ́run ní kíni. tọ́jú àwọn eléyìí wọ́n wá fi ìbànújẹ́ wàhálà wọ́n á fi kan ojú yín. Àwọn eléyìí tí wọ́n wá wọ mọ́sálásí Al-Masjidil Aqsa gẹ́gẹ́ bí wọ́n ti wọbẹ̀. Àti eléyìí olóṣèlú ṣe wáyé àwọn tó wọbẹ̀ lákọ̀ọ́kọ́ náà wọbẹ̀ lẹ́ẹ̀kejì kò ṣeé ṣe àlè rí tàn fìdí ẹ̀ múlẹ̀ àwọn ẹgbẹ́ dákọ̀ lu àwọn tọwọ́ bẹ dé ètẹ́lẹ̀ kejì yẹn ó máa jẹ́ pé àwọn míì náà lọ rí fáà lọ́ba ló máa jẹ́ àlè fi fìdí ẹ̀ múlẹ̀ láìláì so kàmá dákọ̀ lu ú agbára náà. bó ti jẹ́ pé àwọn bùkásọ̀rù bí wọ́n ti wọbẹ̀ ní alákọ̀ọ́kọ́ táwọn ilé náà wà wọbẹ̀ ní ẹlẹ́ẹ̀kejì náà. wàlíyùtọ́bìrú ma aláwọ̀ tẹ̀tìbìrọ̀ tí wọ́n dẹ̀ ma ń lulẹ̀ gbogbo nkan tó jẹ́ yí ma aláwọ̀ tẹ̀tìbìrọ̀ gbogbo nkan tó jẹ́ pé wọ́n ti gbéga lọ sókè wọ́n wó lulẹ̀ tó àṣà rabbukum jẹ ìyá eléyìí tán àṣà rabbukum an yarhamakum ọlọ́run fi díẹ̀ múlẹ̀ pé òun tún padà wá sí yìí tó gbé àṣà ọlọ́dọ̀ tọ́lọ́run ọba ìsìbáàtù ni àṣà rabbukum an yarhamakum ọlọ́run ní òun tún wá ṣe kí ni o òun wàyí wúdi tún wúdi náà tẹ́ ẹ bá tún wá padà lọ́wọ́ máa dẹ́sẹ̀ wúdi náà fi ta àbí ibi kun àwọn ọlọ́wọ́ bá ní tún wá padà fìyà jẹ yín làwọn afáàfin wa tún máa pé àwọn àbànú ìsọ̀rí làwọn padà tún lọ dẹ́sẹ̀ ní bàdà bíkísàtì nàbí sàlá lẹ́yìn ìgbòdìdì ànábì ọlọ́wọ́ fi àyẹ̀ jẹ wọ́n lọ ìyà yẹn ọlọ́run ní Màdínà ọlọ́run á fi àyẹ̀ jẹ wọ́n lọ ó ní tí wọ́n yẹn ni pé wọ́n padà tó wá sẹ́rí lọ síbi máa ń ṣèbàjẹ́ lórílẹ̀ ọ̀rọ̀ tí a bá ti ń sẹ́rí lọ síbi ìṣèbàjẹ́ lórílẹ̀ ọlọ́ni àwa náà wà máa fìyà jẹ wọ́n gbogbo ìṣẹ́jú a máa ń sẹ́rí ní ìsìn ọlọ́ni wọ́n máa fìyà jẹ wọ́n so tí wọ́n ti ń sẹ́rí náà. وجعلنا جهنم للكافرين حصيرا. ọlọ́run ní àwọn tí wọ́n já àbánú ìsọ̀rọ̀ ìlọ́gbọ̀n ní kẹfìrí yẹn ọlọ́run àti sẹ́lẹ̀ fáwọn àbánú ìsọ̀rọ̀ yìí tí wọ́n jẹ́ kèfèrí jahannama àti sọ jahannama àti sọ di nǹkan tó máa jẹ́ àsírọ́n àti sọ di e, ismafail ní ẹ̀ máa túmọ̀ sí ó máa jẹ́ àsírọ̀tán nǹkan tí ó máa restrict wọn tí ó kàlé mọ́ wọn tí ò ní téèyàn ò lè sájáde kúrò ní ẹ̀ ó dé wọn mọ́ bẹ́ẹ̀ tí ò ní jẹ́ kí wọ́n lè sájáde so pàṣẹjà nàmà nìyẹn àwọn kan dẹgbà yìí pé àṣẹjà nàmà ni màá súnrọ ń fi ì ààyè tí wọn máa dé èèyàn mọ́bẹ̀ téèyàn ò kí lè jáde so ààyè tí wọn máa dé èèyàn mọ́bẹ̀ téèyàn ò kí lè torí pé fa ìlú nìyí fa ìlú so tó bá ti wá tó bá ti fẹ́ túmọ̀ kí ni ọ̀fà ìlú ìjà nàmà obìnrin ní jà nàmà o so obìnrin òun ni jahannama ṣùgbọ́n tí fàáyìlì bá ti ń túmọ̀ sí màfún úlù òun náà ló máa ń jẹ́ pé àtọkùnrin àtobìnrin ẹ̀ wọn a máa jẹ́ nǹkan kan náà tó wọ́n jẹ́ the same thing so ṣùgbọ́n tí bá túmọ̀ fàáyìlì ọkùnrin mi yàtọ̀ sí obìnrin lẹ́gbẹ́ àwọn afáàgbà yìí pé ó máa túmọ̀ pé bí ìbàdàn pé màá sún rán wọn máa sojú fo ara fi járì nígbà míì pé màá sún rán fi ì so nǹkan rẹ pé màsúrọ̀n fi a so máa gbé wàjà anájà anamọ màsúrọ̀n fi a já náà máa jẹ́ bí ni o ibi tá a máa àwọn èèyàn sínú ẹ̀ tí wọn ò ní lè jáde kó nínú ẹ̀ yẹ bá wọn túmọ̀ rẹ̀ so ìtumọ̀ ilé ló sọ fún wa wípé ìyá méjèèjì ó ti jẹ́ nǹkan tí ó ti kọjá lọ àwọn táwọn sọ fún wa wípé ìyá alákọ̀ọ́kọ́ òun ló ti kọjá lọ ìyà ẹlẹ́ẹ̀kejì kò tí ì ṣẹlẹ̀ wípé àwọn mùsùlùmí ló máa fi ìyà yẹn jẹ wọ́n ó ti ní bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wọn ti túmọ̀ so ìyà alákọ̀ọ́kọ́ ó ti kọjá lọ ìyà ẹlẹ́ẹ̀kejì àwọn mùsùlùmí àwọn ni wọ́n wá fi ìyà yẹn jẹ wọ́n so ìyẹn ló wà ń bí pé nam àti kúrò yáyà yẹn ó ní là ń sọ̀rọ̀ fún wa pé káwá kà súnmọ́ ọ̀rọ̀ dábìnrin náà lakumul karrata alayhim. pé àwa tá a jẹ́ mùsùlùmí àwa làwa máa ní kára yẹn wá ní àwọn yẹn sọ pé làkún súnmọ́ ọ̀rọ̀ dábìnrin náà lakumul karrata alayhim. pé ọlọ́run bá ti wá chẹ́ǹjì kúmkúm tó ń bọ̀ yẹn pé kúm ẹlẹ́ẹ̀kejì yẹn wípé ọ̀dọ́ mùsùlùmí lọ. èsùmọ̀rọ̀ dádí náà làkún àlẹ́kárọ́tà àlẹ́ im àwọn tó fìyà jẹ àwọn abànú fún mùsùlùmí pé wọn borí wọn wọn lọ jẹ àwọn tó fìyà jẹ àwọn abànú Israel kúmi ọ̀ jẹ́ pé àwọn adojú ọ̀rọ̀ kọ yín mú mi ní o àájẹ kẹ́ ẹ borí àwọn tí wọ́n fìyà jẹ kí ni o àwọn tí wọ́n fìyà jẹ àwọn bàánú Ísírẹ́lì bẹ́ẹ̀ làwọn mùsùlùmí dẹ̀ borí wọ́n borí àwọn Faris wọ́n borí àwọn Róòmù ọlọ́run ní kí wọ́n lágbára lé wọn lórí náà. ẹ̀yin tí a jẹ́ mùsùlùmí àwọn àkùnrin lọ́wọ́ bí àmúwálé wàbàní àkùnrin lọ́wọ́ ẹ̀ ní àmúwálé ẹ lówó ẹ tún bí ọmọ akùnrin lọ́wọ́ náà. wàjà àìná kò má tùkọ̀rọ̀ náà fi ń rọ. ẹ rí o àwọn àṣẹ èyí tó ẹ jẹ́ mú mi ní yẹ́dẹ́ pé ẹ ní ẹ tó gá ẹ pọ̀ gá náà. ìhà sáyẹn ọlọ́ni ẹ̀yin mùsùlùmí náà tẹ́ bá wá ń ṣe dáadáa ẹ ṣe dáadáa fúnra yín ni ọ̀tẹ̀ bá wa tẹ́yìn náà bá wa tún wá lọ ṣe àìdá ọ̀rọ̀ ní à ẹ̀ṣẹ̀ èyí náà lè fẹ́ jí àìdá yẹn ọlọ́wà ní kí ni ọ. ọ̀rẹ́ já àwádùn àkọ̀rọ̀ tí ní ẹ̀sùn ọ̀rọ̀ àkọ́. nígbà tí ìbalẹ̀ jẹ́ ni wọ́n máa túmọ̀ sí àdínkùtọ́lá ń sọ bá bani sẹ́lá máa balẹ̀ jẹ́ nígbà tí balẹ̀ jẹ́ àwọn bani sẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì bá wá ṣẹlẹ̀ lìyàsú ojú àkùn ẹ̀yin mùsùlùmí wọ́n bá fẹ́ fìyà jẹ yín yẹn wọ́n pé kò tí ì ṣẹlẹ̀ àwọn bani sẹ́lá wà wọ́n gbé tó wọ́n fẹ́ fìyà jẹ yín nígbà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nísìnyí láti máa fìyà jẹ yín náà mú àwọn bàmí ìsọ́lọ́wọ́ àti àlẹ́ àṣọlọ́wọ́ yín gẹ́gẹ́ bó ti jẹ́ wípé wọ́n ti wọ bẹ̀ nígbà àkọ́kọ́ náà. òun tábìrù náà àlọ́ òtọ̀ fúdí rẹ̀. tí wọ́n dẹ̀ wo gbogbo nǹkan táwọn yẹn ti mọ gáńbẹ́ tí wọ́n wo dànù náà. àṣà rọ́bùkún ayọ̀ àmọ́kún. ọlọ́wọ́ fi díẹ̀ múlẹ̀ wípé ọlọ́wọ́ ọba máa ràn yín lọ́wọ́ ó máa ṣàánú ẹ̀yin tẹ́ ẹ jẹ́ mùsùlùmí. òun rò wàyí húdìtún ìlàjì áàdì húdìtún húdìnà ìlànà sòrékùn tẹ́ ẹ bá ti sẹ́yìn lọ síbi jihadi àwọn náà sẹ́yìn lọ síbi kárán yìí lọ́wọ́. وجعلنا جهنم للكافرين حصيرا. àwọn ọlọ́run ọba wà á jẹ́ kó jẹ́ pé jahannama ni ó jẹ́ ti àwọn tó jẹ́ àbánú Israel òun ni ó jẹ̀bi tí wọ́n kò wọ́ wọn sí. ṣùgbọ́n àfa yẹn wọ́n ti túmọ̀ pé wọ́n túmọ̀ lìyà sóhùn gbogbo àwọn fáìlì tó wà níbẹ̀ wọ́n change ẹ̀ so báwọn ti túmọ̀ nìyẹn oríṣi àti àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ mímọ̀ tó ń tún sọ ṣùgbọ́n àfẹ́ máa jẹ́ kí ó máa gbà wá lásìkò so àwọn tó yẹ kí méjèèjì ò tí ì ṣẹlẹ̀ kò sí wàhálà kankan tí a bá túmọ̀ ẹ̀ látòkè tóbi délẹ̀ wípé àwọn tó ń jẹ́ àbánú Israel ìgbà tí alákọ̀ọ́kọ́ bá ṣẹlẹ̀ bá asná aleikum ibadan lánàá àwọn mùsùlùmí náà sọ mẹ́ẹ̀ pé àwọn mùsùlùmí lágbè dìde fún yín tí wọ́n lágbára wọn ó dẹ̀ fi àjẹ yín wọnú kí ní tán yányán wàká àdéhùn ọlọ́run ni pé àwọn mùsùlùmí ọlọ́run ó gbé dìde fún wa àwọn ọ̀dẹ́jà àbàmì Ísírẹ́lì pé méjèèjì ojú ìṣẹ̀lẹ̀ àwọn gbàgbé méjèèjì ojú ìṣẹ̀lẹ̀ wípé àwọn mùsùlùmí ọlọ́run ó gbé dìde fún wọn tí ó fi àjẹ wọn lẹ́yìn wọn àgbà náà àwọn àbàmì Ísírẹ́lì wọ́n tún wá jẹ́ lóṣè wípé wọ́n tún wá lágbára lórí àwọn mùsùlùmí wọ́n fi àjẹ àwọn mùsùlùmí wọ́n ṣe gbogbo ẹ̀ gbàdúrà níbi àjẹ wọn ọlọ́run bó tún wá yẹ pé kẹ́lẹ́ kejì ò dé àwọn mùsùlùmí tún wá fìyà jẹ àwọn tó jẹ́ àwọn àbànú ìsọ̀rọ̀ yìí so bí àwọn mùsùlùmí tí wọ́n wọ mọ́sálásí lákọ̀ọ́kọ́ tí wọ́n fìyà jẹ wọn wọ́n tún wọ mọ́sálásí náà ní kí ni o ẹ̀kejì wọ́n tún gbà lọ́wọ́ wọn tí wọ́n fìyà jẹ wọn so ọlọ́run á ní pé ẹ̀yin ẹ̀bà ní sọ èyí ọlọ́run bó tún wá padà tún wá sànú yín gbàdébánú tí wọ́n ń padà pé ẹbí bẹ́ẹ̀ máa ṣe abúlé ọlọ́run tún wá padà ló tún wá fìyà jẹ yín so báwọn tuntun máa yà tuntun nìyẹn so ló jẹ́ pé ìtumọ̀ oríṣi ni àwọn tó ń jẹ́ àwọn àfáà náà fún aya yìí kódà àwọn kan fún pé àwọn tí àwọn bàánú sọ náà bá sọ bíi òun náà ni àwọn tí wọ́n bá nàbí lò gbà ṣàlàyé fún wọn náà wípé àwọn tí wọ́n bá nàbí lò gbà ìtumọ̀ ẹlẹ́kẹrin nìyẹn àwọn tí wọ́n bá nàbí lò gbà lọ́lọ́wọ́ bá ń sọ àwọn ní jẹ́ àwọn bàánú nàdír àwọn ni wọ́n ba ilẹ̀ ẹlẹ́jẹ̀ àwọn bàánú kẹ́hìn kọ́ ìṣọ́rọ̀ àwọn banu kúrẹ́dà òṣèlọ́balẹ̀ wọn kó Madina àwọn jẹ́jẹ́ àwọn banu Nadir àwọn ni wọ́n jẹ́ tó ṣe pé òṣèlọ́ba wọlé wá bá wọn fàjà súnkì lálàdíyà wọn wá bá wọn lé wọn kúrò nínú ilé tí wọ́n dẹ̀ bà gbogbo àwọn nǹkan wọn jẹ́ tányányán lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀kẹ́ àwọn banu kúrẹ́dà òṣèlọ́ba pa wọn àti gbogbo àwọn tó lè jánu wọn wọn kó wọn lẹ́rú ẹ̀dá banu Nadir wọn lé wọn kúrò ní ìpàdé wọn fẹ́ lé wọn kúrò wọn wọnú létí wọn ni pé fàjà sókè lálàdìyà àwọn kan gbà yìí pé ìgbà táwọn ẹbí fi àjẹ wọn torí àjẹ àwọn bàánú náà díì òní wọn ń ṣàlàyé bẹ́ẹ̀ pé ìjì ẹlẹ́ẹ̀kejì òun àti ìṣẹ̀lẹ̀ ó ń bọ̀ wá ṣẹlẹ̀ ṣùgbọ́n ètò ìlẹ̀jú náà ọ̀rọ̀ táwọn yẹn sọ náà nìyí pé ìjìyà gbogbo ìgbà tí Umaru wọlé tó gba bẹ́tì mọ́gídàs ìjà ìjà kankan ò ṣẹlẹ̀ tó lọ títí níbẹ̀ ìjìyà kankan ò ṣẹlẹ̀ ó gbà lọ́wọ́ ìrọ̀rọ̀ tó ìgbà tí tábìlì túmọ̀ ẹ̀ sí ni pé ìgbà ayé ànábì ọlọ́run fi àjà àbànú Israel ní Madina ètò wa jẹ́ ètò wa jẹ́ ètò máa jẹ́ parí yóò jẹ́ ìgbẹ̀yìn ayé so wallahu alam so ilé ni àwọn túmọ̀ tí àwọn àfa àti wọn túmọ̀ fún wa náà abọ̀ sí àyà ètò jẹ́ pé ó tẹ̀lé. وإن هذا القرآن يهدي للذي هي أقوم. ọlọ́ọ̀bá tí ọlá rẹ̀ ga ó wá fẹ́ ṣàlàyé fún wa nípa alukur'an karim lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti ṣàlàyé fún wa nípa ìwé àwọn tí wọ́n jẹ́ ìwé àwọn àbànú Israel ó ṣàlàyé àtàwọ́rọ́ọ̀tì fún wa ṣùgbọ́n bí tàwọ́rọ́ọ̀tì ti tó yìí ó jẹ́ nǹkan ló ṣe yí pé ìwé tí ò tí complete ní fẹ́ mú wa nìyí ìwé tó complete ntọ́lá wọn bá mú wa òun náà ni alukurani Karim kurani ni láyà táàjù ìlà taurat kurani ò ní bùkátà sí taurat kò ní bùkátà sí injil kò ní bùkátà sí ìwé kankan òun nìkan fún ara rẹ̀ ò lè dá dúró fún ara rẹ̀ ọlọ́run bá wa ṣàlàyé fún wa ní àyàtà kàsẹ́yìn. bí àtàwọ̀rọ̀ọ̀tù ti jẹ́ udan nǹkan tó ń fọ̀nà má àwọn èèyàn ọlọ́run ṣàlàyé ẹ̀ àti nǹkan tó máa bá kọ sínú tàwọ̀rọ̀ọ̀tù pé ó máa ṣẹlẹ̀ tí ó sì ní ṣaláì má ṣẹlẹ̀ ọlọ́run ṣàlàyé ẹ̀ ọlọ́run bá kúrò níbẹ̀ ó wá fẹ́ ṣàlàyé ìwé èyí ju lọ tí ń ṣe alukur'an karim ọlọ́run ní jẹ́ àtúwáwò pé ah! ó ní nǹkan kan ó ṣẹlẹ̀ òun náà ó pọfẹsẹ́sì nǹkan ha ó dẹ̀ fìdí nǹkan ẹ múlẹ̀ ọlọ́run dẹ̀ ni pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ìwé ńlá ni lóòótọ́ ìwé ńlá ni tọ́lọ́wọ́n bá kọ àwọn nǹkan ńlá ńlá síbẹ̀ ṣùgbọ́n náà dáríkà kò yé ṣe ìwé tá a lè gbé sẹ́gbẹ̀ẹ́ Al-Qur'ani Karim ọlọ́ba wa ṣàlàyé bí Kùránì ti rí ọlọ́ni inna hadha al-Qur'an. inna hadha al-Qur'an yahdi lillati hiya aqwam. ọlọ́run ọba ní ìwé kùránì tẹ́ ń wò yìí kí ni kùránì jẹ́ yáàdí nǹkan ló jẹ́ wípé ó ń gáìdì ni kùránì òun ló jẹ́ ìwé ìwé tó jẹ́ wípé yáàdì ìwé tó ń tọ́ sọ́nà àwọn wo ló ń tọ́ sọ́nà yáàdì nurse àwọn ènìyàn àtàlìjẹ̀nù kùránì ló jẹ́ ìwé èyí tó jẹ́ wípé òun ní ń tọ́ gbogbo àwọn èèyàn òun náà ní ń tọ́ wọn sọ́nà. So ibo wa wá ń tọ́ wá sọ́nà lọ gẹ́gẹ́ bí àwọn àfa gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa náà ni wípé kùránì yìí o kò sí wíwọ̀ kankan níbẹ̀ gbogbo rẹ̀ pátáyáyá òun ló ṣe déédéé ọlọ́run ọba wa ní tí kùránì bá fẹ́ tọ́ yín lọ sọ́nà lílátì ọlọ́run ọba wa pa nǹkan kan rẹ́ níwájú mùsùlùmí yẹn òun náà ní pé àdìsọ yìí pé ìṣẹ̀rí àti ó ń tọ́ yín lọ síbi àwọn òfin tàbí kájẹ aláìsẹ̀ lílì umúr ó ń tọ́ yín lọ síbi àwọn àlámọ̀rí aláti èyí tó ṣe wípé ìyá àkùwàmù àwọn àlámọ̀rí èyí tó jẹ́ wípé ó dúró dáadáa kùránì ní táwọn èèyàn lọ sọ́nà lọ síbi àlámọ̀rí èyí tó yẹ pé àlámọ̀rí náà ó jẹ́ nǹkan tó ṣe wípé ó dúró dáadáa so gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá ti ṣàlàyé fún wa yìí àwọn àpá wa ní kí ni kùránì ń tọ́ wa lọ síbẹ̀ gbogbo òfin kùránì èèyàn ò lè rí àbùkù kankan bẹ́ẹ̀ gbogbo ìtàn tí kúránì bá sọ èèyàn ò lè bá irọ́ kankan bẹ́ẹ̀ torí pé gbogbo òfin kúránì pátá yányán kò fẹ́fọ́ olówó kó wá sọ pé olówó ló fẹ́fọ́ kó wá má fẹ́fọ́ tálákà kò sínú kúránì gbogbo ìtàn kúránì sọ. So, kò sí ẹ̀ka tí wọ́n bá tí ní ah, ni ó bìgbé Kùránì yìí zọ ìrọ́n wà bá àtìnà á kù wà mí Kùránì ló dúró dáadáa kaba zọ igbe mu ismu ni ó bìrì gbé Kùránì yìí ló dúró dáadáa tán yányá àwọn yòókù náà dúró dáadáa àwọn òwe tó ṣáájú yòókù. àwọn náà dúró dáadáa ṣùgbọ́n kùránì dúró dáadáa jù wọn lọ nítorí wípé kí ni o n tó wà nínú kùránì ó ṣe kí ni o ó pọ̀ ju tó wà nínú wọn lọ yíyá akọwámù ó jẹ́ nǹkan tí àwọn àlámọ̀rí inú tiẹ̀ ó jẹ́ nǹkan ló jẹ́ pé ó dúró dáadáa mínà àlè òmúrí alẹ́tì fi kí ni o fi Tawrat ju àwọn àlámà ìjẹ́ pé kí ni wọ́n wà nù kí ni o tó wà nù tàwọ̀rọ̀ ti lọ. sọ̀rọ̀ bí jẹ́ pé gbogbo nǹkan pátá yẹn orí kùránì ló yanjú tí ò sí èméjì bẹ́ẹ̀ ó náà ní nǹkan tí àwọn afa tí wọ́n ń ṣàlàyé fún wa wípé ìdúró dáadáa kùránì gbogbo òfin tí kùránì gbé wa èèyàn ní sọ wípé ah àmọ́ lè ṣe ọlọ́run ọba ò gbé nǹkan dẹ́gbẹ́ máa ní wàrà ọlọ́run ọba ò fún wa ọlọ́run fún wa rárá gbogbo ọlọ́run ní nǹkan tó wà moderate tá a máa lè ṣe òbí jẹ́ pé o ẹnìkan ò lè sọ pé àìdá tí ń bẹ́nu kùránì kò sí rárá so ọlọ́run ọba ní ìwé tí àwọn èèyàn wà tọwọ́ bọ̀ tí wọ́n wà ti nǹkan kan bọ̀ bẹ̀ tí wọ́n bá ti ìgbà tí kúránì gan tí ì lágbára ọlọ́run dáàbò bò ṣùgbọ́n lórí ilé ayé lónìí kúránì ti lágbára táwọn náà fẹ́ yọ ọ̀rọ̀ gan bẹ́ẹ̀ ṣé tinú yàrá mi náà wà yọ nǹkan nílẹ̀ àwọn ẹbí di arábògede mi délẹ̀ gbogbo ìdìbò ayé àti làwọn yàrá gbogbo ìdìbò abẹ́ kìíní kan lọ́ka báyìí gbogbo ẹ̀ náà sórí ẹgbẹ́ ọpọlọ kò sí náà ẹbí gbogbo àwọn òwe dédé wà lọ́wọ́ àwọn èèyàn dédé wọn lè yí padà torí pé òun kò sí nínú òríjínà fọ́ọ̀mù ẹ̀ mọ́ táwọn akẹ́kẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n fẹ́ gbà kó kókó lọ́wọ́ èèyàn wọ́n gbé kó lóríjínà fọ́ọ̀mù so gbogbo ẹ̀dá wọn bóun jẹ́ pé òun jẹ́ pé òun kó tí èsè mùsùlùmí tó wá lóun níwèé kan ló jẹ́ pé òríjínà fọ́ọ̀mù ìwé wa níbẹ̀ lọ́dọ̀ wa tí wọ́n ò rí gbà rárá wọn ò rí gbà rárá ìtàwọn sọ abá ń káàbọ̀ òun làwọn náà ń kàdì sí kò yí padà ẹ bá ka nǹkan lórí ọ̀tà ẹ bá ka nǹkan lórí ọ̀tà bí Jésù ti kà fọlọ́kà kìí ṣe báwọn tẹ́tẹ́lì Jésù ti kà ẹ lọ́kà torí èdè tí wọ́n fi kọ́ ọkọ nìyẹn sọ fi ṣe pé Kùránì nìkan òun lọ́wọ́ ọba ló ṣe wọn lọ́wọ́ gbogbo àmì táwọn ànábì ọlọ́wọ́ bá tó ṣáájú lọ tí wọ́n mú wá gbogbo ẹ̀ òun ni wọ́n mú wá ìgbà tí wọ́n wà láyé ló wúlò gbogbo ẹ̀ ti lọ tán yẹn yá. wájú tàná bí kìtà bí lóyún sọrí mi wájú tàná bí kìtà bí lóyún. àdéhùn náà bá ṣe ń pa kùránì yìí pé kò ní í jẹ kò ní ìkẹ́kọ̀ọ́ ò o tí ó fi jíjọ́ gbé dàlùkẹ́ àmọ́ ó ti fìdí múlẹ̀ tí ò sí èméjì ti fìdí múlẹ̀ ìgbàdí wo tí tẹ kùránì ẹ wọn bẹ̀rù ah! tí tẹ tí tí ti tẹ gbé wọn kẹ ẹyọ kan ní wọn wà olódìdí ìlú kan tí wọn ní ibì kan ọgbà tí wọn á tẹ fi rí tẹ tẹ fi dúró lórílẹ̀ ayé so ìkọ́yìn ti kọjá ní ẹ̀dọ́ pé ah, a yí padà ní olùkọjá rẹ̀ nísìnyí <laughs> kódà ọlọ́ni jẹ́ òdìjọ́ fìdí múlẹ̀ kọjá bẹ́ẹ̀ ọlọ́ni wà jíta náà bí kìtàbí gẹ́rẹ́ mọ̀ sọ̀rọ̀ mi o ti mú tí àkàn wá bá wa tí àti ò lè lọ mọ́ láéláé kò lè kú òní tí ó fi jọ́ bí àlìkẹ́ àmọ́ náà láéláé ẹ̀bàdà sí ọlọ́mọ bá wa dé ọlọ́run tó wá pa gbogbo èrè gbogbo ní ọkọ ẹ̀ ọlọ́run wa mú kó bẹ̀ nígbà tí wọ́n bá kó àwọn èèyàn bú lórílẹ̀ ayé ọlọ́wọ́ pa gbogbo ẹ̀ rẹ̀ yóò tún kóòlù làkẹ́ àwọn èèyàn onìkan ló lè rọ̀fà rẹ̀ kó mẹ́mọ́ kò sẹ́yìn kan ló lè rọ̀fà rẹ̀ náà. إن هذا القرآن يهدي للتي هي أقوم نعم ويبشر المؤمنين الذين يعملون الصالحات ọlọ́run ọba olùsọ̀ǹkà alákọ̀ọ́kọ́ tí kùránì ní òun náà ni pé kùránì dúró dáadáa gbogbo ń tọ́ba dẹ̀ da pátá yányá ọlọ́run ni kùránì ń pèpè lọ síbẹ̀ kùránì náà ló tún wá ní ìnà ádàlù kùránà yorùbá ṣèrò yorùbá ṣèrò yorùbá ṣèrò yẹn jẹ́ máa túfù lórí yáàdí wà yorùbá ṣèrò mọ́ọ̀mì ní ìnà ìṣẹ́dí kùránì wá ṣe nìyẹn ìṣẹ́dí kùránì wá ṣe ni pé. yorùbá ṣírò lè mọ̀ mí ni àwọn tí wọ́n jẹ́ mùmìnì ó wá fún wọn ní ròódùnú ó wá bá ṣára àwọn tí wọ́n jẹ́ mùmìnì ó wá fún wọn ní ìròódùnú wípé kí ni. alladhina ya'maluna as-salihah. ọ̀rọ̀ ni àwọn mùmìnì tí wọ́n ń ṣe dáa ní kí wọ́n máa ṣe ìdánwò abánikẹ́yìn wọn máa ṣe ní sọ̀lẹ̀ art. ẹ̀yẹ ọgbọ́n sọ pé à èmi o dáadáa báyìí mò ń ṣe dáadáa báyìí kọ́ wá gbà pé dáadáa yẹn jẹ́ dáadáa a lè gbà pé nǹkan kan jẹ́ dáadáa àfi tó bá ní kéèyàn ó ṣe nìkan ló jẹ́ dáadáa ìrọ̀lẹ́ sọ pé nǹkan tí mo ń ṣe náà dáadáa ni so gbogbo nǹkan tí yàrá bá ń ṣe kọ́lé yẹn lè sọ pé dáadáa ni ìtọ́lọ́wọ́ bá bá pè ní dáadáa ìní máa ń jẹ́ dáadáa ìrọ̀rọ̀ wa pè ní dáadáa ẹni máa ń jẹ dáadáa so dọ́wọ́ bàbá pè ní dáadáa kò lè jẹ dáadáa láéláé so ló fi jẹ́ pé àwọn kan tó ń jẹ́ sọ̀lẹ̀ art ibi tá a wá sí inú tí a ọlọ́run ọba ni àwọn mọ̀mìnira rẹ̀ pé yàmàlúùnà wọ́n ń ṣe kí ni o àwọn tọ́lọ́wọ́ bá pa wọ́n láṣẹ àwọn amíràn lọ́ọ̀ tọ́wọ́ bá pa wọ́n láṣẹ òun ni wọ́n ń ṣe onílà ń pè ní asọ̀lẹ̀ heart nam. ànàlọ́run ajẹ́rọ̀ ọ̀hún ọlọ́run ọba ní tó bá dijọ́ gbèǹde àlùkìyámà yóò máa wà fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùmíní yìí hajirọ́n kẹ̀bíìrọ̀n ọlọ́run ẹ̀san tó tóbi òun náà ni ó máa wà fún wọn tó bá dijọ́ gbèǹde àlùkìyámà ẹ̀san tó tóbi jù ní ọ̀gbẹ́ni àlùkìyámà òun náà ni kéèyàn orí ọlọ́run èyí tó tóbi tó jẹ́ yí pé ó fi jẹ́ pé òun ló nẹ́ẹ̀sì òun náà ni kéèyàn jẹ́ ní àlìjánná ìwà àlìjánná òun lọ jẹ́ nǹkan bẹ́ẹ̀ òun náà tóbi ṣùgbọ́n tó tóbi jù lọ òun náà ní kéèyàn rí ọlọ́run ọba abẹ́lọ́run kọ́lọ́ jẹ́ nìkan kan wọ́n jẹ́ ní àlìjánná abẹ́lọ́run kọ́lọ́ jẹ́ nìkan kan wọ́n ká sí rí ọlọ́run ọba náà. وأن so Kùránì òun náà ni yorùbá ṣírù àwọn àfáà sọ fún wa rí wà yorùbá ṣírù sọ. So, alẹ́dínà láyúmi núnà bìlà àkìrọ̀ torí pé a lè sọ wípé kùránì yóò káwá sọ wípé wọ́n á nà lẹ́dínà kò ní ṣeé ṣe ibi tá a máa ṣe express náà ni pé yorùbá ṣe kùránì fún wa nírò pé anan lẹ́dínà láyúmi núnà bìlà àkìrọ̀ ìròdùnmí ẹ̀ wá nìyí ọlọ́run bá fi gbá ó fi ń ṣe tàbíyẹ̀ àwọn ọlọ́wọ́ bá fi ń ṣe àbíká ẹgbẹ́ lọ́wọ́ bá fi ń ṣe istiza ìfi nǹkan ṣe yẹ̀yẹ́ lọ́wọ́ bá fi ń ṣe fún àwọn tí wọn ò ní gbàgbọ́ ọlọ́ni àwọn tó ṣe pé wọn ò ní gbàgbọ́ sí àlìkìyàmà ọlọ́wọ́ bá ń fún wọn ní ìròyìn pé àwọn náà kí ni ọ kí ọlọ́wọ́ sílẹ̀ fún wọn. ọlọ́ni àwọn ọlọ́wọ́ bá ti pìpíà fún wọn àdábán àlìmà ìyájọ́ mi dàrí kí á mọ̀ ní ẹ máa ń pè ní àdábán àlìmà ìyá tí máa tààyàn tí máa ròyàn tó gbọ́dọ̀ bá náà sọ náà ní fàbàṣírí ń bí àdábán àlìmà ilé ìtura ní Kùránì so kama àwọn máa wọ́n dá ìgbé bọ́lá lọ lè bá ṣàrà síbẹ̀ yẹn pé èèyàn fún yẹn ní ìró ìdùnnú ìró ìdùnnú bá ọlọ́mọ fún wa ọlọ́mọ fi ń ṣe tẹ̀bùkìtì fún wọn ni ìyẹpẹrẹ ìfiníṣe ẹ̀yẹ ọlọ́mọ fi ń ṣe fún wa ọ̀ọ́nìkẹ́ ọlọ́run ń fún wa àwọn tí ò ní gbàgbọ́ sí àlìkèámà ọlọ́run ti pìpẹ́ alẹ́ fún wa àdáàbán àlè ìyá ètò ẹgbẹ́ yìí máa tààyàn tó ẹgbẹ́ yìí máa ròyàn ọlọ́run ti pìpẹ́ alẹ́ fún wa náà. وَيَدْعُ الْإِنسَانُ بِالشَّرِّ دُعَاءَهُ بِالْخَيْرِ ọlọ́run bá fẹ́ sàlàyé fún wa àwa tá a jẹ́ ọmọ ènìyàn oríṣiríṣi òun làwa ọmọ ènìyàn lápín sí oríṣi mẹ́rin òun làwa ọmọ ènìyàn òun náà ni a pín sí ìṣesí wa lórí ayé a máa jẹ́ ọ̀nà méjì ọ̀nà alákọ̀ọ́kọ́ ọlọ́wọ́n ọba máa fún wa ní àsàrọ́ọ̀hù wàdọ̀rọ́ọ̀hù ọlọ́wọ́n ọba máa mú ìrọ̀rùn wá ọlọ́wọ́n ọba dẹ̀ máa mú ẹ̀rí o àwa tá a wá jẹ́ mùmìnì àwa lọ́lọ́wọ́ bá sàánú òṣìṣẹ́ ọlọ́ba ní ajaba ńlẹ̀ amúrìlì mọ́ọ̀mìn ṣe mà àlámàrí mùmìnì ní ìṣe mà gan ìdóye pé in àṣọ bá ti ń sàrọ̀ ọ̀ ṣẹkẹrọ fàkànà káyọ̀rọ̀ ńláwọ̀ tí rere tó bá ṣẹlẹ̀ sí mùmìnì yóò dúpẹ́ ni sọ ọgbọ́dọ́dún yẹn ó dẹ̀ máa jẹ́ rere fún mùmìnì tó pé yóò gba aládàá rẹ̀ wájú ọlọ́run bá wàyí aṣọ bá ti hù dọ̀rọ̀ hù sọ́bàrọ̀ fàkánà khayran la tí ìnira bá wá ṣẹlẹ̀ sí mùsùlùmí mùsùlùmí ọ̀wà ṣe sùúrù tiẹ̀ yóò wọ́n fọ́dọ̀ ọlọ́run ti wá ó dẹ̀ máa jẹ́ rere fún un àwa mùsùlùmí nìkan ló jẹ́ pé ìjẹ́ mùsùlùmí wa ọlọ́run fi tún ìjọ́mọ èèyàn ṣe torí pé ìjọ́mọ èèyàn ìjọ́mọ bá dá síbẹ̀ ń tó lágbára ni ìjẹ́ mùsùlùmí ọlọ́mọ máa fi tún ṣe ìjẹ́ mùsùlùmí ọlọ́mọ fi tún ṣe ẹ̀sìn ẹni máa tún yàn ṣe ní ẹ̀bá tí ń súnmọ́ tọ́lọ́ sí ẹ̀bẹ́ lọ́kẹ̀ yọ máa rọ̀ lọ́kẹ̀ yọ máa rọ̀ tí ẹ̀bá jẹ́ tí máa bínú tẹ̀tẹ̀lẹ̀ tí bá ń súnmọ́ tọ́lọ́ sí ẹ̀ gbé bínú yọ máa dínkù yọ máa dínkù bẹ́ẹ̀ eh, ọlọ́run ọlọ́run ọlọ́run tí ẹ̀bá jẹ́ tọ́lọ́run ah, mo bá bínú bẹ́ẹ̀ tẹ̀lẹ́ o ah, ọlọ́run ọlọ́run jẹ́ tọ́lọ́run ni mò ń wọ́ ah, ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹnìkan sọ báà fún mi tẹtẹlẹ ìní ti gbá lójú dànù ìní ti sẹ́lẹ̀sẹ̀ ọlọ́mọ wa tọ́lọ́mọ wa o mùsùlùmí ni máa ń ní tí ó máa mẹ èèyàn òun náà ni pé àwọn èèyàn kan wà ní àwọn mẹ èèyàn bá bá fún wa ní ìdẹ̀kùn ìdẹ̀kùn yẹn wọn ò ní dúpẹ́ fọlọ́hún bí mùsùlùmí ti ń dúpẹ́ àwọn ọmọ fi ṣe ọlọ́run ni ìdẹ̀kùn tọ́lọ́wọ́n wá ti fún onídẹ̀kùn wọ́n máa fi ṣe ọlọ́run wọn ò ní dúpẹ́ rẹ̀ fún ọlọ́run sùmọ́tọ́ wọn bá wá gbé ìnira dé fún wọn ìgbà yẹn làwọn mọ̀ mọ́ ọlọ́run dáadáa tọ́lọ́wọ́n bá ti gbé ìnira dé yọ bọ mọ́sálásí ìṣòwò yọ mọ́ ọlọ́run <laughs> àwọn kan wà ọlọ́run ti dá nìyẹn àwọn kan wà ìgbà tọ́jẹ́ wípé wọ́n ní ìrọ̀rùn ìgbà náà gẹ́gẹ́ ni wọ́n máa dúpẹ́ fọlọ́run ni wọ́n máa sin ọlọ́run ni wọ́n máa sọ̀rọ̀ tí ní ara dé kò ní dọ́dọ̀ ọlọ́run ìṣàkóso ọdọ ọlọ́run yọ̀nyẹ́ ìṣàkóso ọdọ ọlọ́run ni wọ́n mẹ́rẹ̀ tó bá ní ti dé wọ́n ṣe dáadáa tí wọ́n bá dé wọ́n ṣe dáadáa. àwọn ẹlẹ́gẹ̀rin àti inú rọrùn àti inú nira wọn ò ní ṣe kankan fọlọ́run so ọlọ́run bá fẹ́ ṣàlàyé fún wa so nípa ọmọ èèyàn ìkànnì àwọn nǹkan tí wọ́n ṣẹlẹ̀ sọmọ èèyàn bọ́lá ni wọ́n sọ nìyẹn ó láwọn oríṣi ayé àdúrà bá ti mú gbọ́ àwọn kíní wa tẹ́gbọ́n bàbá ti mú wa àwọn ọmọ èèyàn bọ́lá ti ṣàlàyé àwọn ọmọ èèyàn ìyẹ̀pẹ̀ bàbá náà pé àdìsí wa pé ọlọ́run gẹ́gẹ́ mọ̀ pé eléyìí tó máa fún lówó kò ní wà dáadáa ọlọ́run àfẹ́kẹ́ wọ́n kó bẹ̀ gama jólósì kọ́ máa pọnmi mọ́sálásí kọ́ máa ṣe gbogbo ẹ̀ so yóò lè ṣe lọ́dọ̀ ọlọ́run dáadáa so ọlọ́run bá tó fi sàánú ẹ̀ náà ni tọ́gbọ́n àwọn àgbẹ̀ tó ràn tiẹ̀ pé kó jẹ́ bá nǹkan ṣe dáadáa ó lè di bí wọ́n jáde náà ẹni náà wọn fẹ́ràn yóò ṣe bẹ́ẹ̀ fún yóò ti bá stọ́dí tó lè ràn tiẹ̀ yóò bá stọ́dí ẹ̀ ẹni bá fẹ́ràn bá mi yóò ṣe lọ́wọ́ olóòtú ọ̀gbọ́n bá fẹ́ràn sí tálákà báyìí ah kò sí ẹ̀ka gánà so ọlọ́tún àtọ́wọ́ abọ́lọ́ba ti máa ń ṣe tiẹ̀ ní àánú Islam ò sí lára wọn àwọn eléyìí tọ́lọ́wọ́n bá bá fi ìnira kàn wọ́n wọn ò ní ṣe tọ́lọ́wọ́n wọn ò tún wọn máa ṣépè fúnra wọn ṣépè mi lè dá mú báyọ̀ lọ tí ọ̀rọ̀ báyọ̀ sọ bẹ́ẹ̀. ọlọ́ni wàá yẹ́dí wọn ní ìsàn. ọlọ́run ọba ní àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ wípé wọ́n máa wá máa ṣàdúrà léra wọn lórí èpè wọn máa gẹ́gẹ́ bí sẹ́rì pé kí mo wá wáyé ayé fún mi tí ò ti tí ò ti gbé mọ́ tí ò ti gbà mí dànù tí ò ti jẹ́ pé kí ní kò ti ṣẹlẹ̀ sóhun pàdé wò lówó lọ́dọ̀ ò ti kí ní kan ẹgbẹ́ tàdé tí mọ́tò máa pàdé jòun lọ <laughs> ó lọ rẹ̀ ṣé wọ́n lè máa ló bẹ̀rẹ̀ sí máa sọ̀sọ̀ kú sàn ṣùgbọ́n ọ̀rọ̀ ọba oníṣòro ni kò tún ní fìyà yẹn jẹ́ ọmọ èèyàn a máa ṣàdúrà abú wọn ní ká má máa ṣàdúrà burúkú ẹlòmíì ó ṣe pé àwọn ṣàdúrà bu ó tún wá wà jẹ́nẹ́rà ẹlòmíì ó ṣe pé fúnra rẹ̀ nígbà tí yà bá ń jẹ tí nira bá mú yóò máa ṣépè fúnra ẹ̀ ẹlòmíì ìdàlẹ́gẹ́ gbé nira mú àwọn mìíràn adẹ́gbẹ́ wọ́n máa ṣépè fún ọmọ wọn ẹlòmíì àwọn máa ṣépè fún nǹkan ọ̀gùn rẹ̀ dúkìá rẹ̀ pé wọ́n mọ́tò èso wà dá mi dúró báyìí lórí burúkú ni wọ́n mọ́tò yìí o lóòjì tí mo ti gbà pé máa jáde wọ́n dá mi dúró tó bá yẹ ní sẹ́gbẹ̀ẹ́ bá èpè ní oṣù tó lọ mú mọ́tò yẹn pé mọ́tò yẹn ò ní padà máa dá a mọ́ yóò padà máa dààmú ẹ̀ ni tó o bá fi lè gbàdúrà yẹn mọ́tò yẹn ò máa dààmú ẹ̀ ni ọlọ́ni ẹ̀wù ọmọ ènìyàn yẹ́dínwúlé ìnsánu bíi ṣàbẹ̀rẹ̀ yóò dẹ̀ máa ṣàdúrà kó tí ẹ̀mí wọ́rì tí kankan bá ti nílé abáyì ìṣe kó mọ́ kó ṣe sùúrù kó parada kó ilé parada yóò ṣe gbèfò rẹ̀ tọ́mọ kan bá tún wá wájú ẹ̀ àbẹ̀rẹ̀ burúkú nìwọ̀n ni yóò ṣépè fún òní ah! ọ ti owó àti yálàyà rẹ tí yóò rí dà owó tí ẹ kí tí ẹ kí rí olóore mo ti lù sí yìí ṣé ẹ nígbà tí ẹ ṣubú yín náà kàn ló bẹ̀rẹ̀ sí máa ṣépè tó ti para ní tó pé yàtọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí i so dùá àwọn bìlìkàyèrè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ti máa ṣàdúrà rere bẹ́ẹ̀ bí tí wọ́n á máa ṣépè tí eré bá dẹ́bẹ̀ ẹ̀dọ́ ìmọ̀ sábà pé mo fẹ́ kówó mi ọmọ lékún sí kọ́lá mi ọmọ lékún sí ọmọ lékún sí ọlọ́run mo fẹ́ kí ọmọ lékún sí tí ọmọ jẹ́ ń bẹ̀rẹ̀ níbẹ̀ ọmọ tàbí bá wá ṣẹlẹ̀ ìwé ẹni tó náà sọ ọ́n tó lábọ́ wá ṣẹlẹ̀ ó ti wá fún ẹ̀ lépè yá <laughs> lórí ìrìn lọ kí n lóyún lọ́sẹ̀ gangan ọlọ́run bá ti dáhùn wọ́n lè ní sùúrù wọ́n máa yẹ lè sẹ́yìn kankan fún wọn wọ́n lè ní sùúrù so wọ́n máa kára wọ́n máa ṣe wíwẹ́ ìkára wa jẹ́ kí wọ́n máa ṣépè fúnra wọn ọlọ́ni kánò máa ṣépè pé kí wọ́n kó tiẹ̀ wá pa òun báyìí àbí kí n kẹ́ kó tiẹ̀ ṣẹlẹ̀ sóun báyìí èèyàn wọ́n máa dẹ́rù ẹ̀ wò wọn ò fẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ ọlọ́bi sọ́nu sọ́tù Yunus wàláwù ajẹ́lélọ́ọ̀lì nas gbáyẹlẹ kọkànlá wàlá yuajiru Allahu linnasi sharra istijaalahum bil khayri laqudiya ilayhim ajaluhum. tẹgbọ́n àbá náà bá máa ń kánjú ni ọlọ́yẹ kánjú ọlọ́yẹ ara máa ń kánjú ẹ wá lóun nídìí nǹkan ọlọ́run kan wọ̀nyẹn wá náà ni ọlọ́run tètè fún mi tètè fún mi onídìí gé mi tètè fún mi <laughs> ọlọ́yẹ kánjú bí ètí wá kánjú yẹn náà tẹ́gbẹ́ bàtà sọ pé òun fẹ́ fún ọ ní nǹkan ni ó fún ọ ní nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ní ṣépè fún ààrẹ náà kò tún ní kánjú kò ní kánjú o ebi sọ pé ntí ntí ó yẹ ká máa bọ́ ni ẹ̀dá gẹ́gẹ́ ni wọ́n kánjú ni ká ní bí àwa ti máa kánjú pé kí rere ó dé yẹn lọ́lọ́run ọba náà máa ń kánjú pé bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ aburú báyìí náà kí kí sáré fi pàṣẹ rẹ̀ jẹ́ yín ah. gbogbo tó ti dàrú gbogbo ti dàrú ẹ̀yin náà ẹ̀wọ̀n bí nàìjíríà ti dà nísìn ọ̀gbọ́n ọmọ nàìjíríà ló gbé ẹ̀ nàìjíríà kò lè dà mọ́ kò lè dà ẹ̀ nàìjíríà ló dà ẹ̀ ló ti dà ọlọ́run ọ̀dẹ̀ rẹ̀ ń jẹ́ kó máa sọ ilé ìmìlẹ̀ òṣèlú tó máa ń ilé ẹgbẹ́ sọ ni pé ọlọ́run nìkan ló lè tún nàìjíríà yìí ilé ẹgbẹ́ sọ ni ẹ ṣùgbọ́n ẹ̀sẹ̀ pé àwa àdéhùn lè dà ẹ̀ àwọn àlùkò wa lè dàbí ìlú ìlú òyìnbó mọ bá ti gbà kú yìí onígbò wọn ti gbà kú yìí ẹ ṣe ọ dàbí ayé tí àwọn akíní kò lè dá ọmọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bẹ ká máa ṣe bẹ́ẹ̀ tó bá fi lè lù lóńtẹ̀ bá ní ìsìnkò lè dá ọmọ náà nù. <laughs> so lọ́dọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba kò fẹ́ kí a máa tí kankan bá ti nira tó bá ti jẹ́ nira fún wa kí gbólóhùn òdì kó má máa jáde lẹ́nu wa káwọn máa jẹ́ kí gbólóhùn òdì kó máa jáde lẹ́nu wa kó jẹ́ pé gbólóhùn gidi ni ó máa jáde lẹ́nu wa ká máa ṣàfihàn gbogbo nǹkan sọ́dọ̀ ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba nínú àdìsí ètò ẹ̀pẹ́ wà ní muslim ètò ẹ̀pẹ́ àdìsí jábìrì àti àbí yusuf ó òṣìṣẹ́ ọlọ́run ọba yìí la tẹ́jú ala àǹfọ̀sẹ̀kùn ẹ má máa ṣépè lera yín lórí wàlá ala àmúwálìkùn ẹ má ṣe pé lọ́mọ ẹ má ṣe pé lè dúkìá àtùwàfíkù mìíràn lọ ìsá ata ìjà àbàtì tọ́lọ́ ní nìyẹn ọlọ́ ní táìmù tájú àmọ́ ń gbà ó ṣépè rẹ báyìí yóò rí bẹ́ẹ̀ ó ṣàdúrà ń bẹ́ẹ̀ yóò rí bẹ́ẹ̀ ọlọ́ ní táìmù ó ti fi táìmù sí báyìí pé tájú àtúmọ̀ gbà ní. lọ́pọ̀ gbogbo àwọn ìgbẹ́ni àbáṣe tí ọba ti bọ́ sí táìmù yẹn kò ní mú yẹn kò ní ṣẹlẹ̀ kò ní fìdí múlẹ̀ láti bá ti wá sọ èpè tí dára kú ẹ̀yìn ọgbà ó lè yọrí ṣe déédéé àsìkò yẹn báwo lè yọrí ṣe déédéé àsìkò yẹn lọ́jọ́ kan lóbi jẹ́ pé tọ́mọ bá sẹ́yìn yẹn tó ti sẹ́yìn yẹn jù kéèyàn wọ́n ṣe pé tó gbé yẹn ọmọ táìmù yẹn ọlọ́run ṣàlàyé fún wa pé òun ní táìmù tóun máa gbà á àtètè àtàdúà oníkàgbé ọmọ ṣe kí ni o tóun máa gbà tó bá fi lè bọ́ọ̀lẹ̀ báyìí ọlọ́run ni àwọn ti fa àwọn ti bàjẹ́ sí kọ́ mọ̀ níbẹ̀ làgbọ́dọ̀ sí kí o làgbọ́dọ̀ sọ̀ra pé àtòwáfikún nínú aláìsá ata ìjà àbàtì yẹ̀sítẹ̀jì ìbò fi hà ẹ wàá lọ sí kòǹgẹ́ àsìkò tọ́lọ́run náà mọ̀ tí wọ́n pé àsìkò tó lè gbàdúrà ẹ wàá gbàdúrà bẹ́ẹ̀ yóò wàá gbé pèyàn wọlé bẹ́ẹ̀ so àánú ẹ̀ kárí wa àánú ẹ̀ pọ̀ o àsìkò kéékèèké ló fi bẹ́ẹ̀ o lẹ́gbẹ̀ẹ́ ìjọ jimá ní ìsìn báyìí ẹ̀rọ bí jimá ti bọ́ bóyá jimá ti gùn tó yẹn tó jẹ́ pé ọjọ́ jimá gùn tó tó jẹ́ pé jimá kàtẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ látàárọ̀ tá a bá ka alẹ́ mọ́ ó máa jẹ́ twelve alátìgbà tí ilẹ̀ ti mọ́ tí ó fi di ìgbà tí máa ń gbàwẹ̀ yìí tí ilẹ̀ ó fi sú ọlọ́wọ́ kan ní òun ní sáà kan ẹrú mi ò ní bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀ àfi kí n dá lóhùn sáà ayẹn onímọ̀tò wákàtí kan tòbí kí n wákàtí kan ọlọ́run àfi ṣe gbèdéke rẹ̀ ọlọ́run ní sá àkànbẹ̀ tó bí gbèsè wákàtí kan ọlọ́run fi ṣe gbódé kẹyà lórí ẹgbẹ́ àdìsí tó wà ń gbé pé ẹ bá kọ́kọ́ lọ sí mọ́sálásí ní sá alákọ̀ọ́kọ́ bí ìgbà tó kọ́ ọ̀rọ̀ náà kí ni ọ bùdínà tí ẹ bá dẹ̀ wo sá àti ìrun jímọ̀ ó tó tí ẹ lọ mọ́sálásí nìkan gbé òbí lọ jímọ̀ ní àsìkò tí jímọ̀ yẹn bẹ̀rẹ̀ ni wọ́n ìgbà tí jímọ̀ ti ń tó bọ̀ sábẹ́ ẹ̀ tó kọ́ dé kí má mo tó gorí múmbàrẹ̀ àwọn gbogbo sáà yẹn ó lè má ju àárín bíi ìṣẹ́jú mẹ́wàá lọ àbí ìṣẹ́jú márùn-ún gbogbo dápè ní sáà mẹ́rin wọ́n yẹ jùmọ̀ àbí sẹ́jú márùn gbogbo ilé jẹ́ òdojú fifteen minutes lọ ọlọ́run ní sáà àk níjọ́ jímọ̀ ẹ̀dá mi ò ní bẹ̀ mí bẹ̀ àfi kí ni ọlọ́run fọ́ gbàdúrà rẹ̀ so ìjọ jímọ̀ ìjọ jímọ̀ ló bẹ̀ jẹ́ kí ni o ọjọ́ tó ní àpọ́nlé jù so táìmù yẹn wá ni ó máa ń kéré tọ́lá ló ní sáà tó máa ń gbàdúrà lé ẹgbẹ́ láàrin ọjọ́ kan olùmọ́jú àárín bíi two minutes lọ àbí three minutes tó gbé jọ jíjẹ́ ọjí náà wọ́n gbọ́dọ̀ pọ̀ tó gbọ́jọ́ tó lápọ̀lẹ́ ni. sọdọ́gbẹ́ fún wa gbọ́dọ̀ sọ̀rọ̀ dáadáa so lẹ́pẹ́ àwọn bàbá wọn yẹ pé oh, àrùn bàtí màláìka ń kọjá òun <laughs> àwọn wa sọ ẹ wọn máa ṣe pé pé àrùn bàtí màláìka ń so màláìka kọ́ ló ń kọjá ọlọ́ni táìmù tó wọ́n ṣe kí ni o ti máa ń gbàdúrà so ṣùgbọ́n tó wọ́n gbé ọmọ èèyàn tí wọ́n fi ṣe gbọ́ àwọn ilé àwọn àfààní kíkanjú lọ́dọ̀ pé kíkanjú ni wọ́n sọ mí èèyàn wọ́n ti nǹkan kan ṣẹlẹ̀ sí tí nira mú ọ kí kájú pé kí kíní o ti kúrò kí wọ́n ti sá gbọ́dọ̀ kúrò kí ní ló jẹ́ wọn máa ìbẹ̀rù ní pé kọ́kàn wa sọ́dọ̀ o k'ama kọ́kàn wa sọ́dọ̀ ọlọ́run ọba kọ́kàn wa sọ́dọ̀ so ọlọ́run ọba pé mo kọ̀ọ̀kan wa lọ́wọ́ rí pé à ń sọ́ra máa راجع الإنسان بالشر دعاءه بالخير ọmọ èèyàn máa ṣàdúrà léra rẹ̀ lórí àbí láwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ lórí pẹ̀lú aburú gẹ́gẹ́ tí máa ṣàdúrà fúnra rẹ̀ àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pẹ̀lú rere. ọmọ ènìyàn ẹ̀ ti máa kánjú lọ́pọ̀lọpọ̀ ní ismu baraja ì máa kánjú lọ́pọ̀lọpọ̀ so àwọn afásàlà ìfún wa pé tábàwọ̀ wàyẹ́ di ń tó wà ń bẹ̀ yẹn wáwù tó wà ń bẹ̀ wọ́n ti parẹ́ yẹn ló sọ fún wa pé kùránì ní kíkà tó bá fẹ́ dúró ń bẹ̀ wọ́n sọ pé wàyẹ́ di ń ìtòsọ ni pé wàyà dẹ orí àyìn yẹn náà ló dùn sí tó bá fẹ́ dúró ń bẹ̀ kùránì bá a bá ti gbọ́ là á ti kà kìí ṣe pé wọ́n sọ pé ah, náàwù kan ó wá gùn ọ́ ipò ẹ̀ sọ pé ah, ibi kìkì lọ́wọ́ parẹ́ ipò rọ́fù náà ni ó wà bó ti wà yẹn yẹ́ di ń náà ló wà ṣùgbọ́n bí wọ́n bá ti kà á nígbà tí ànábì kà fún wa wọ́n ti ní wọ́n ti ní wọ́n kà gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe kíni o bẹ́ẹ̀ ló wà ń bẹ́ẹ̀ tí wọ́n bá kà lọ síwájú wọ́n ò yẹ̀yàn ní pín tó tọ́ ní ti kọ́ sàkínà ètò ìpè sùnkún méjì padì ara wọn ṣùgbọ́n tí wọ́n fẹ́ dúró bẹ́ẹ̀ ò lè wọ́n wọ́n pé àwọn òfin wàá ẹsẹ̀ jẹ́ fisi fúnra mi ò ní fisi o wàyà dẹ̀ so àyìn yẹn ló dùn lé lórí so bàbá ti kà nìyẹn so náà ọjà alìmọ̀lẹ́yìn làwọn. ọjà alìmọ̀lẹ́yìn làwọn náà ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa nínú àwọn àmì ọlọ́run ọba tí ọlọ́run ọba tó ṣe sórí ilẹ̀ òun náà ni pé tó yẹ ká máa wo títóbi ọlọ́run ọba ń bẹ òun náà ni alẹ́ àtọ̀sán ọ̀yẹ́kẹ́yìn ọmọ àwọn títóbi ọlọ́run ọba ń bẹ alẹ́ àtọ̀sán bàtà àbáyé pẹ́ẹ́nì sìn àwọn náà rí i pé dúdú yóò wà á tó bá tún di wá tún lọ lọ sà funfun ó tún wá kò sẹ́nìyàn kan tó yé bí dúdú yẹn ti wá bí funfun ti wá láyé láwọn ìbò ti ń gun sánmà lọ́jà ti lọ bí sánmà wọn ò láwọn débi tí dúdú yìí tó ti yí wá tí funfun yìí ti wá pé àlesọ́ di ọ̀sán ojú ọ̀hún àlọ́ lẹ́ẹ̀kan náà o tó àti mọ̀ bí tí dúdú yẹn wà tí funfun yẹn wá wọn ò sí lérí láéláé ọlọ́run kò sẹ́ni àkàn ló sọ pé yé òun bẹ́ẹ̀ sọlọ́wọ́n ọba ṣe aláìlú láìlú lọ́lọ́wọ́n ọba gẹ́gẹ́ àwọn afá ti sọ wọ́n ní láìlú lọ́lọ́wọ́n ọba kọ́kọ́ ṣe lẹ́yìn náà ọlọ́wọ́n ọba ṣe kí ni o ànàárù àwọn méjèèjì wọ́n kọ́kọ́ jọ tàn bá kankan náà ni ayé lọ́sọ̀ pé fàmà àwọn náà ayatollah. fàmà àwọn náà ayatollah ìmọ́lẹ̀ tí wọ́n ń bẹ lọ́dọ̀ ti láìlù àníkòhùn kó bẹ́ẹ̀ kó wọn máa jẹ dúdú kí ẹlẹ́yìn máa ṣe kí ni o kó máa jẹ funfun ọlọ́mọ yàtọ̀ láàrin méjèèjì méjì lọ́wọ́ kọ́ dá ṣùgbọ́n ọlọ́wọ́ bá ọ̀kọ̀ọ̀kọ́ ṣe wọ́n kíkí alẹ́ ọmọ ṣe kí ni o kó máa jẹ dúdú ban gbogbo ọlọ́wọ́ kọ́ jẹ́ mọ́lẹ̀ ìmọ́lẹ̀ làwọn méjì ọkọ̀ jẹ́ sọ ọlọ́wọ́ ṣe wọ́n ní nǹkan àmì fún wa torí pé lọ́wọ́ bá ní fi yẹn kan sínú alẹ́ tó rún ọmọkùnrin ń bẹ̀ pé yẹn fẹ́ sùn ọlọ́run níbi sílẹ̀ ọlọ́run yẹn fẹ́ sinmi ọlọ́run ọmọ yẹn lọ́wọ́ ni kí wọ́n ibẹ̀ aláwọ̀ tó ń ṣiṣẹ́ twenty four hours náà ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà tàbí ẹ̀mí ọba fẹ́ bọ́ yóò lọ sùn so tó <laughs> bọ́ ọlọ́run bá jẹ alẹ́ yẹn ní ìgbàlẹ́ ẹgbẹ́ gan téèyàn o ti ṣe ní ṣe pé tó owó òfì máa kù yàn ìṣe ẹ̀ ni so <laughs> èyí bẹ́ẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ lọ́wọ́ ti máa rí i pé ara ń gan ti ṣe kí ni ara ń fẹ́ sinmi bẹ́ẹ̀ bá ti ń sú ẹni wọ́n ara ń fẹ́ sinmi torí tiwa náà ni ká lè bá a sinmi so ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún wa ó wá ṣe ọ̀sán ní ti ara wọn ò lè máa yá gágágá kálẹ́rẹ́ bẹ́ẹ̀ alẹ́ ni ara bá ń yá gágágá ni àbẹ́yẹ kálá fẹ́ ṣe lálẹ́ là nílẹ̀ oríṣẹ́ tó gbé gbogbo ebi bíbí bíbí ọ̀yọ̀ yẹn máa tẹ jẹnẹtọ̀ ọ̀yọ̀ yẹn máa tẹ gbẹ ni a lè rí kankan sí káni ọ̀sẹ̀ ìrọ̀lọ́ ni a máa sùn tó bá wà dalẹ̀ ara wa ya gágágágá àwọn afẹ́ ṣiṣẹ́ bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ làbẹ́ rí ṣe àní rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe náà àní rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbé búbú yẹn ò ní já rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe. lọ́dún kan tó wá sí òpin adúlá sálẹ̀ sọ́dọ̀ ọ̀rọ̀ ìgbàdá ìgbàlọ́wọ́ máa ní ká máa wá jíjẹ àti mímu ó fún wa ní gbogbo ohun tí ó tó wa tí àfẹ́sẹ̀ máa tán náà ẹ pé ó kẹ́rì kọ̀ọ̀kan fi ń tan iná lálẹ́ ni kẹ́rì ẹ̀ ń tẹ́ gbé iná tá a fi tan lálẹ́ òun nàìjíríà gangan náà ní alẹ́dìbí tí fi ń taná gbogbo ayé tí gbogbo ayé fi ń taná tó yẹ pé tí òye mọ́ bí wàá ti máa taná gan kìí ṣe díẹ̀ ọlọ́run àní kíkiri yóò gbélé kò wá síbi tí ò ti ní gbélé ẹ̀rẹ̀kọ̀ wà ní nídìí yìí pé òun nídìí kó òun lò mọ́lẹ̀ kan ìmọ́lẹ̀ ní gbogbo àwọn àlò àṣìjú pé fọlọ́run bẹ́ẹ̀ fọlọ́n sọlọ́n ọba ló ṣe léyìn bẹ́ẹ̀ ọba àṣemọ́lẹ̀ yẹn ó ṣe síbẹ̀ lọ́sàn-án ọlọ́run tó bá fi dúdú sí alẹ́ nítorí kí ó bá jẹ́ àǹfààní fún wa ó fẹ́ ká sinmi díẹ̀ ká tún tó gbé iṣẹ́ mi ó fẹ́ ká sinmi díẹ̀ ká tó gbé iṣẹ́ mi ọwọ́ ni bá ti ṣe nìyẹn fọmahàúnà ayatul layl. fọmahàúnà ayatul layl ọlọ́run ọba ní àwa lọ mú àmì tá a fi sí alẹ́ tóun náà fi ń tàn ọlọ́ni àwọn apá mi ti yẹn akólébá lẹ́sẹ̀ kí ni ó kólébá lè dúdú náà mú. وجعلنا آية النهار مبصرة لتبتغوا ọlọ́run ni àwa ní ìlú àmì ọ̀sán ìwọ máa ta yeyeye sí túntà sí kó kílẹ̀ dáadáa àmì ọ̀sán ọlọ́run ni yeyeye sí tọ́wọ́ bá fi hàn pé òun lòún tàn yóò tún wá ní kílẹ̀ oṣù tọ́wọ́ rẹ̀ hàn pé òun ló ń ta ọ̀sẹ́ ilé rẹ̀ wà ní kí ilẹ̀ ò sú tọ́wọ́ rẹ̀ fi hàn wá ilẹ̀ wà á sú dẹ́rẹ́ biribiri bí wọ́n gbẹ́gbẹ́ ti bẹ́ rọ̀ báwo wọn náà fi lè rọ̀jẹ́ báwo lè má rọ̀jẹ́ ó kàn mú wá káfí mọ̀ pé òun lè jẹ́ kọ̀ọ̀sán òdúdú á rí ẹ̀ báyọ̀ nígbà òun gbà ní ọ̀rọ̀ lé ní kí òru ó dọ̀sán òru ó bá dọ̀sán òru ó bá dọ̀sán ọlọ́run fẹ́ gbogbo ẹ̀ wà ní gbogbo ẹ̀ bí ṣe lóko ọlọ́run ṣe bẹ́ẹ̀ kálíbà àwọn tó yọ ọlọ́run ni pé òun tó ń ṣe méjèèjì òun lágbára kóhùn ó ṣe bẹ́ẹ̀ wọ̀jẹ̀ àná ayàtà nàárẹ̀ ọlọ́run ni àwọn aláwọ̀ sọ pé ìwọ ìwọ ìwọ tó jọ́rù kúùlù kúùlù àbẹ̀jẹ̀ ẹjọ́ tán kúùlù ìwọ tó wá jọ̀sán wá tàn sí mọ̀ tán kó tó kílẹ̀ sí ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ náà ọlọ́run torí kí ni. ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ mọ́ oúnjẹ jẹ ni kẹ́ ẹ lè bá wọn rí nǹkan mu ǹjẹ́ jẹ ǹjẹ́ mu lìtẹ́tẹ́gù kẹ́ ẹ lè máa travel káàkiri kẹ́ ẹ lè máa wá gbogbo ojú kálukú yóò jẹ káàkiri láàárọ̀ kálukú yóò gbé báàgì kẹ́ gbàbí lọ. ọlọ́run lè wájà àlùmọ́ ọlọ́run àwọn aláṣẹ ọ̀sán fún yín níbi dẹ́ẹ̀bù máa jẹ dẹ́ẹ̀ máa mú ọlọ́run ọlọ́run ọlọ́ni aseléyìn fún yín kẹ́ ẹ lè bá àfi wá ń tẹ́ jẹ tẹ́ mu ẹlẹ́mi ò tún ní náírà kùtùkùtù dúdú náà ní ọgbà jáde kò ní kẹ́sùn bá tóbi jáde <laughs> ọlọ́ni ẹ̀kọ́ bá kásùn bá lọ́lọ́run fi sàlátù lè fàjìrì ìgbà tílẹ̀ bẹ̀rẹ̀ mọ tí fàjìrì yẹn bẹ̀rẹ̀ nìyẹn tó fàjìrì yẹn tìmọ̀tò bẹ̀rẹ̀ tílẹ̀ yẹn mọ́ bọ̀ ní fàjìrì bẹ̀rẹ̀ ọlọ́dẹ kọ́ kọ́kọ́ jọ́sìn fún wọn tí fàjìrì bá dẹ̀ ti jáde òní wọ́n pẹ̀rùn ìgbà tí ọba tó ìṣẹ́jú mẹ́wàá sígbà náà wọn àbí ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọn pẹ́ wọn kírun kọ́ fọlọ́ ọba ní funfun díẹ̀ yẹn kó tó máa jáde lọ ẹ̀rọ náà tún lè ṣe ẹ̀rọ mi ti dé kò kí ibẹ̀ wọ́n tó bá jù so kébí yẹn ò lè jáde ọ̀wọ́dà lánìyàn kó ṣe kí o gbọ́dọ̀ jọ́sìn fọlọ́n lásìkò rẹ̀ ìtàgùn yẹn náà ọlọ́run ní tí fi jẹ́ kó sàn ọ́ tàn dáadáa ní pé kẹ́ ẹ lè bá a wá ọlá lọ́dọ̀ ọlọ́run ọba yín ọlọ́wà kó méjèèjì pọ̀ kí ni àhán. wàyí tá a la mú àdàdà sí ni ọlọ́run ni wàlí tá a lámú àdàdà sí ni wàlí ìsà ọlọ́run ni mo fẹ́ kẹ́ ẹ mọ òǹkà àwọn ọdún tẹ́lá ti bẹ́ẹ̀ nítorí pé ọ̀sán nìkan ní bá wà lẹ́lẹ̀ ṣé agbo láwọn ọmọ lọ kò ṣeé ṣe láàlẹ́ mọ́ láéláé tọ́jú ọ̀sán nìkan ló bá wà àwọn ọgbẹ́ tí wọ́n ti twenty hours ọgbẹ̀jọ́ kan ọgbẹ̀jọ́ kan ayẹ́bìkà a ni ó ti dàrú mọ́ gbogbo wa lójú ó ti dàrú kí ayẹ́bìkà a ti máa jiyàn ẹ̀rọ pé a ẹ̀rọ márùn náà ṣe jìyàn ẹ̀rọ pé mẹ́fà ló di a ah, ilé ẹ̀kọ́ lè yí ọmọ tọ́wọ́n ní kò sẹ́ni kan máa lọ a ah, lè ní nǹkan kan ọ̀sán àdálẹ́ ẹni jẹ́ àwọn arìn kàrà bí rìn kankan ọlọ́run ọba ní kẹ́ lè bá a máa á dáadáa sí níìlì kẹ́lẹ́ bá a máa ka àwọn ọdún ọdún ọdún nìkan kọ́lẹ̀ dẹ̀ fẹ́ kà wà ìsáàbìlẹ̀ àyáni wà ṣùúr ẹ lè lọ máa ṣẹ̀ sí irun ọjọ́ ọjọ́ méje lónìí mo fẹ́ ṣe nǹkan kan ọjọ́ kìíní kan lónìí mo fẹ́ ṣe nǹkan kan yára ọjọ́ ọjọ́ oṣù méjì lónìí mo fẹ́ ṣe nǹkan kan ah, ẹ lè máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ẹ fi lè máa ṣe sùúrù ẹ fi lè máa mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run ọba ló mọ̀ mọ̀ sí bẹ́ẹ̀ so ọlọ́run ọba jẹ́ kí ọ máa jẹ́ alternation kíkan máa wá kíkejì ó máa wá àǹfààní tó ga ni tó bá dúró yóò ti sú ẹnìkọ̀ọ̀kan wa náà tí sábà tí ó bá dúró àwọn ẹ̀rọ ah ó ti sú wa ó ti sú yàn tẹ̀wé yìí bá dúró tó bá dúró rí gidi ìmọ̀ sú yàn ni bọ́lá tó jọmọ yàn ni yóò sọ mi yàn ọlọ́dà sí ni kó máa wá kó máa gbọ́ so ká máa rí ka ká máa yọ bí ọjọ́ di ọjọ́ di méjì o tẹ̀wé bá wà lẹ́yọ̀ kan ni ọjọ́ ìdáǹkà yóò ti sú wa ọlọ́run kálíbà àwọn ọlọ́run kí ni ọ nà. wa kulla shay'in fassalnahu tafsila. olórí wa kulla shay'in fassalnahu tafsila. olórí gbogbo nǹkan pátá yẹnyẹn fassalnahu. àwọn olórí wọn bá bayyanahu a ṣàlàyé gbogbo nǹkan pátá yẹnyẹn tafsila ní sísàlàyé tẹ́lẹ̀ fi jẹ́ pé à ń sàlàyé fún yín báwọn bá a ti sàlàyé àwọn òfin wa náà fún yín tó jẹ́ yí pé òfin wa bá a ti máa ń sàlàyé òfin fún yín bẹ́ẹ̀ náà là ń sàlàyé àwọn àmì àmì àyàtọ̀ ọlọ́run tó jẹ́ àlẹ́ àyàtọ̀ àlẹ́ kàwé níyà àyà àtẹ́fẹ́ ìwọ́gbọ́n olé tako la sàlàyé yìí àṣàlàyé ò lè takò bẹ́ẹ̀ náà ló jẹ́ pé àwọn àkáàmù wa àwọn ìdájọ́ ẹ̀sìn wa náà bẹ́ẹ̀ làwọn náà bá máa ń ṣàlàyé rẹ̀ tá a ṣàlàyé tẹ́bí yóò kílẹ̀ sí tí ẹ̀ lè takò sọlá bá ṣàlàyé fún wa ń bì ká mọ̀ wípé ọ̀sán àtàlẹ́ òun jẹ́ àmì tá a lè máa fojú rí káàkiri gbogbo ayé ọlọ́run ló ní ó dọ̀bẹ̀ ká nígbàgbọ́ sí i ká mọ̀ pàmí ọlọ́run ni ká dúpẹ́ fóun lórí ẹ̀

ó ní wisdom lábẹ́ ó ní reason lábẹ́ tó lọ́n bá fi ṣe gbogbo ẹ̀ sokolo si wale tí o lè máa dúpẹ́ fọlọ́n ba ìta gbọ́ kọ́lọ́n ti sí wàhálà fani kọ́lọ́n jẹ́ wúlò fún wa subahana kala wa alhamdi shalala ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.